Mama, gbajúgbajà olóòtú eré kúnlé afọláyàn jáde láyé lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin ikú dóró ikú ṣèkà ikú ti mú màmá ọmọládùn afọláyàn tí í ṣe ìyá gbajúgbajà olóòtú eré àti òṣèré tíátà nìkúnlé afọláyàn lọ lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin kúnlé afọláyàn fúnra rẹ̀ ló kéde ikú ìyá rẹ̀ lójú òpó instagram rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta oríṣiríṣi fọ́tò ní gbajúgbajà olóòtú eré náà fi kéde ikú màmá rẹ̀ tó fi mọ́ àwòrán tí màmá yà pẹ̀lú àwọn ọmọ àti ọmọ ọmọ ọ̀gbẹ́ni afọláyàn sọ lójú òpó instagram rẹ̀ pé ó nira láti gbà wípé màmá mi ti lọ ibi àgbáre àmọ́ màmá gbé ìgbé ayé rere màmá wa màmá mi ọmọládùn ayánládùn ti lọ sinmi ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn màmá kúnlé afọláyàn wá rọ àwọn èèyàn láti fi ẹbí wọn sínú àdúrà lásìkò tí màmá fi ẹbí náà sílẹ̀ yìí ó tún gbàdúrà wípé ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa àbúrò rẹ̀ gabriel afọláyàn náà ṣèdárò màmá wọn tó ti ire ìwàlẹ̀ àṣà ó ní a ti pàdánù màmá wa ọ̀wọ́n màmá a ó máa ṣàfẹ́rí yín ìyá ọ̀yọ́ gbogbo wa ni a nífẹ̀ẹ́ yín sunre màámi ó dìgbà ọdún ayọ̀ adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard television.